الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tọ́kalẹ̀ sí àdúgbò muslim fẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n àlékún dáadáa wọn bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n kún ètò yìí lọ́wọ́ nínú àwọn òbí àtàwọn mùsùlùmí míì wọ́n gbogbo ẹ̀yin ẹrúsìn ọlọ́run náà tẹ́ ń gbọ́ kọ́lọ́n jẹ́ àjọ sórí rí papọ̀ láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kọ́kàwá kún ọmọ àlìjàn náà kọ́mọ̀jẹ̀ kájọ máa ná làláhùláwàláhù wátà ìlàbìlà ìlàlẹ́ ìlàdín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعونها عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa faiza yakub bismillah. قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبة Translation The Prophet of Allah, peace be upon him, said, Verily Allah, the most exalted, is pure and he does not accept but what is pure. Lessons from the Hadith 1. It teaches that Allah is good and accepts only good things. Two, it enjoys the, the believers to always eat on unlawful things. Three, one should always seek lawful means of livelihood. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúsìn Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ torí ibi tá à ń lọ́pọ̀ ńlá sí ń dọ́gbọ́n sọ àsìkò wa lò. Àmọ́ ló ń tó lìjà nà. Aláwọn aṣẹ́ olóore kan sẹ́ tọ́já sí pé tá a bá ṣe yálà iṣẹ́ ọkàn ni àbí iṣẹ́ ara tọ́lọ́hún máa ń lò wọ́n láti jẹ́ sábàbí àlìjánná òun là ń sọ ọ́ lọ àti ka bíi márùn-ún àbí bíi mẹ́fà sí méje nínú apá kejì apá kẹta òun ni ti òní yìí torí pé ó lè mọ́ kọjá apá mẹ́ta sí mẹ́rin náà tá a fi dá ètò yìí dúró ní lọ́jẹ́ ká fẹ́ rọ́ọ̀ṣì rẹ̀ àáfàá láwọn tí ó jẹ́ àwọ̀ àlìjánná á kẹsàárẹ̀ àwọn àyà méjì kan nínú alukur'an àbáwọn súrà méjì tọ́lọ́run bá ní ká lè yanjú tó wà nù méjèèjì náà àwọn ń tọ́pọ̀ wà ń bẹ́ẹ̀ tọ́lọ́run bá lékè ọlá tó sọ àákẹ́ ara sọ ní pété alimọ́láfààní àti mọ́ àdìfì wà púpọ̀ kọ́lọ́run kó táwọn wa sọ́nà àáfàá láwọn tí ó tún wọ àlìjá ń nà sẹ́ iṣẹ́ tí wọ́n ó ṣe ọlọ́run sọ nínú suratul mu'minun tá a bá lọ wò láti àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba sọ àwọn tí wọ́n wọ àlìjá ń nà fèrèdáùs ọlọ́run sì sọ ní àyà kọkànlá pé alladhina yarithuna lil hum fi akhalidun àsáwọn tí wọ́n jogún àlìjẹ́nà fìrìdáùsà àwọn ni wọ́n tẹ̀lé nǹkan tó wà nù àyà kínní sí kẹwàá kásáré wò ní kéékèèké torí ibi tá à ń lọ tọ́pọ̀ ọlọ́run ní kọ́ di aflahal mu'minun àsára àti sọ pé ìmọ̀ọ́nì wa nu tí ó jẹ́ àwàlìjẹ́nà ọlọ́run láwọn mùmìnì tán nígbàgbọ́ òdodo sọ́lọ́run tí wọ́n tún ń ṣiṣẹ́ eré wọ́n mọ̀ sórí ire wọ́n jèrè kí làwọn nǹkan tí ó wọn ó jèrè alẹ́dínà ń fi sọ̀ láti ìmùkọ̀ ṣẹ̀rọ̀ àwọn tí wọ́n máa ń páyà ọlọ́run lórí ìrun wọn ìrun wọn wọ́n bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ wọ́n ò kírun sásìkò tán bá tún kírun ọkàn wọn máa ń wà ń bi ìrun wọ́n ń kírun pẹ̀lú páyà ọlọ́run ni wàlẹ́dínà ń ánìlágùwì mọ̀rìndùn àwọn tí wọ́n máa ń kò ń bi nǹkan bú àáfàá nílágùwù ọ̀rọ̀ bú gbogbo nǹkan tí lágùwù kó sínú ọ̀pọ̀ táwọn àáfàá onítẹ̀fsírì tí wọ́n kà ká máa ṣépè lágùwù ni ká máa sọ̀rọ̀ ẹ̀yìn lágùwù ni ká máa ṣòfófó lágùwù ni ká máa kọ orin orin tó ní musical instrument gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe kọjá kọjá pé àwọn orin òun láàmú lo ẹnu tiwa fún láàmú lo àsìkò wa fún lágùwù ni àsáwọn tí wọ́n wà lìjẹ́ náà gbogbo àwọn ọ̀rọ̀ awẹ́wa àwọn ọ̀rọ̀ bú àwọn àṣẹ sí ibú wọ́n máa ń kú òun wàlẹ́dínà umli zakati fàìlù àsáwọn tí ó tún wà lùjẹ́ náà fìdáùsà tí wọ́n ò sóríire lọ́dọ̀ ọlọ́run wọ́n máa yọ sàká gbogbo ẹ̀yin olówó ẹ sàká yín tẹ́ ẹ bá yọ sàká yín ẹ ti ṣe ntọ́lọ́hún ni ẹ ṣe ntọ́lọ́hún sì ni ẹ ṣe yẹn rè tẹ́ ẹ bá ti ṣe ẹ ti là ń lọ́dọ̀ ọlọ́run lábala sàká òróǹro owó yín ẹ ti yọ ẹ mọ ibùn kọ́ máa ṣe sọ́dá kọ̀ tó ju two point five percent tọ́lọ́hún ni a yọ lọ tá a bá yọ two point five percent pé sàká mi lélẹ̀ kódà ká máa ṣe sọ́dá kọ̀ kọjá pa máa ń ṣètọrẹ àánú aláwọ̀ ní ninety percent kò ní í láwà lọ́dọ̀ ọlọ́run zaka máa ń kakuléètì ẹ̀ tá a yọ nínú owó ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀ máa yọ zaka yín bẹ́ẹ̀ bá nídìí ìrànlọ́wọ́ tiwa náà pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ pè wá a tún sáwọn àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ fún yín àsáwọn tí ó wà lùjẹ́ náà wọ́n máa yọ zaka wọn èé sáwọn sọ́lọ̀ wọ́n yọ two point five fún tó bá wọ̀ nínú owó wọn tí wọ́n kó lẹ̀ fáwọn olòṣì káwọn náà ó lè bá a là níwájú ọlọ́run ọlọ́run jẹ́ àwàlìjẹ́ náà gbogbo ẹni tí bá ti ń yọ zàká gbàpẹ́ kan nù sí àlìjàn náà òun nìwọ náà ń ṣe o ọlọ́run lẹ́ẹ̀rọ àwọn tí ó tún wà àlìjàn náà waladina hum li furujim hafidhun wọ́n máa ń sọ abẹ́ wọn ma èyí máa ń ṣe ọba ń ṣe zìnà ìkànnù sẹ́ẹ̀ná òun nìyẹn ẹni tó bá ti á fẹ́ wà àlìjàn náà lọ́dọ̀ ọlọ́run yóò ma àyàfi tọ́jú àwọn ìyàwó wọn èyí ń ṣe kódà wọn ò tún gba aláàdá bó ṣe wà ní àdìsí wàfi búdí àhàdìkùn sọdàkọ téèyàn bá súnmọ́ yàwó ẹ̀ tọ́jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ yóò tún gba aláàdá lọ́dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n téèyàn bá lọ ṣèṣì náà yóò jìyà lọ́dọ̀ ní ṣẹ̀rí àṣẹ yọ̀ǹda bá jọkùnrin ó fẹ́ yàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ wa tá a bá tún yóò jìyà tọ́já sí pé wọ́n ní kápáni lórí wọn nígbà tí wọ́n máa ń jagun tí wọ́n máa ń kó ẹrú ẹrú lọ́lọ́wọ́n bá ń sọ ń bì kéé sọmọ ọ̀dọ̀ tá a gbà tá à ń fún sálárì lèyìn ọ̀bà tó máa bá a ṣe ń tí ọ̀dà eléyìí ní tó lè gbé èèyàn wọná ni ẹ ń bá fẹ́ wà lùdán náà wọ́n máa ń sọ abẹ́ wọn àfi lọ́dọ̀ ìyàwó wọn àbáwọn ẹrú wọn níjọ́ tí wọ́n ń kó ẹrú ìyẹn ni máàmù wa Ṣàfi'í rahimahullah àyà yìí ni wọ́n lò fi tàrí tàrí milistim náà tí wọ́n fi sọ wípé èèwọ̀ ni ká máa masturbate masturbation kọkùnrin ó máa fa nǹkan ọmọkùnrin jáde lára rẹ̀ ìwọ tó o bá rí wípé o ti tó fẹ́yàwó lọ fẹ́yàwó èèwọ̀ ni ká máa fa àtọ̀ jáde lára kò dáa kò bá lánàá tọlọ́run ọba àlékè ọlá mu ìwọ tó jẹ́ pé tó fún dìkan àdìkè bóyá ọkọ ìyàwó lẹ̀ náà ni lọ fẹ́yàwó mi èyí tó fi máa ṣe tọ́lọ́run ọ̀fẹ́ torí gbogbo ọ̀nà tá a bá ń gbà láti satisfy sexual urge èèyàn àdámọ́ tọ́lọ́run dámọ́ wa tó yàtọ̀ sí asúmọ́yàwó wa àbáwọn ẹrú tọ́lọ́run ọba sọ tí ò sí láyé mọ́ lásìkò yìí ọlọ́run nírú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ó la àdùn ẹlẹ́sẹ̀ ni wọ́n ẹni tó kọjá àlà ni wọ́n agbẹ́rùgbọ́n rí òun ni wọ́n kódà ẹni tó ń gbógun ti tọ́lọ́run ni wọ́n wàlẹ́dí náà múlẹ̀ àmọ́ náà ti wà á di mùrọ̀ òun ẹ ráwọn tí ó wà lùjẹ́ náà àmọ́ náà gbàfipamọ́ wọn máa ń pe ìwọ a ní ọdarí àmọ́ náà lágbé fún yín a kówó òlu bàbá ìmámù àmọ́ náà mọ́sálásì owó pẹtrol ẹ̀ gbọ́dọ̀ kó jẹ owó ojú bọ́ọ̀dù ẹ̀ gbọ́dọ̀ kó jẹ bàbá treasurer ẹgbẹ́ mọ́ dowó ẹgbẹ́ sápò mọ́ perfect àkáǹtì láyé tọ́ ọ bá perfect ẹ̀ láyé lọ́dọ̀ ọlọ́run wà láì wọn ò tún ṣe torí náà àmọ́ náà ni ìwọ tá a fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ náà àmọ́ náà ni gbogbo àwọn tó bá jẹ́ gbà fi pamọ́ àwọn tí ó wà lùjẹ́ náà wọ́n máa ń lámọ̀ náà wọ́n sì máa ń pé àdéhùn ìyẹn la ṣe ń sọ fún gbogbo àwa tá à ń darí ìlú náà àwọn àdéhùn tá a bá ṣe fáwọn èèyàn nígbà tá à ń campaign ẹ̀jẹ̀ amúṣẹ torí pé iná àdàkà náà mọ̀sùlùmá ọlọ́run ó béèrè àdéhùn tó bá dijọ́ ọ̀gbìn alkiyama ìwọ ọkọ tó ṣàdéhùn fún ìyàwó rẹ náà kó o tó fẹ́ wọlé nígbà ọba fẹ́ wọlé ọ̀ràn lọ sùn kórí pọ́ ẹ̀sẹ̀ parí secondary school ni ó fẹ́ wọlé tán ọ̀ má déhùn ṣẹ wàláì òwò àwọn ẹni ọlọ́run tó lọ ń sọ ń bi àwọn ẹni ọlọ́run máa ń pé àdéhùn tó o bá ní pàdéhùn yẹn mọ́ ọ wà á wá kí ẹni yẹn ọ sọ dẹ̀tọ̀ fún ọ tó o fi ní fèsì wàhálà níwájú ọlọ́run ìwọ tíwọ náà ṣàdéhùn pọ̀ fún èèyàn lówó kan tó o fún ọmọ tó ti gbọ́kàn sí ìwọ náà hùwà àwọn ọmọ àlìjànnà àwọn ọmọ àlìjànnà wọ́n máa ń pé àdéhùn wọn ẹjáwa náà máa pàdéhùn kálẹ̀jọ́ ọmọ àlìjànnà ẹ wá wo tọ́lọ́run tó sọ wàlẹ́dínà òun aláṣọlá wa ti yọ àfidùn àwọn ọmọ àlùjàn náà wọ́n máa ń sọ ìrun wọn wọ́n máa ń kírun lásìkò rẹ̀ wọ́n èyí jẹ̀rún méjì pọ̀ ọlọ́ọ̀ni wùláyíkà òun lè wà àrífù àwọn tó bá níròyìn tá a sọ àwọn ni wọ́n ó jogún kí wọ́n ó jogún alẹ́dínà yẹ̀rìfù náà fèrèdáwùsà wọ́n fi ákọ́ọ̀lì dùn náà wọ́n ó jogún fèrèdáwùsà inú ẹ̀ ni wọ́n ó sì wà lọ láéláé ẹ jẹ́ á gbìyànjú ká ní àwọn ìròyìn tọ́lọ́run sọ ìlà ká lè jẹ́ kan nú àwọn ọmọ alìjánná fèrèdáwùs abẹ́lọ́ọ̀n kó sì wá lọ́mọ alìjánná ọ̀dà ẹja tó lọ wo suratul ahzab quran chapter thirty three ayah thirty five àwọn ìròyìn pọ̀ tọ́lọ̀ ń kà ń bẹ̀ pé àwọn tó bá rí báyìí àwọn tó bá rí báyìí àwọn tó bá rí báyìí ọlọ́run wá ní àádà lọ́wùlàwù màgbẹ́fẹ́rọ́tàn wà á jẹrọ̀ àdéhìmọ̀ àwọn nǹkan ọlọ́run láwọn tí wọ́n bá láwọn ròyìn tá a kà láìpẹ́ ìlà òun ọlọ́run ṣàdéhùn fún wọn pé òun ò foríjì wọn wà ájírọ́n àdìmọ̀ ẹ̀san tó tóbi àwọn àǹfààní ájírọ́n àdìmọ̀ òun náà ni dùkúlù lìjánà wọn ò tún wà àlìjánà àwọn wo lọ́lọ́run wà á foríjì tí wọ́n wà àlìjánà ọlọ́run ní iná lè mùsùlùmí wà lè mùsùlùmọ̀ ẹ ráwọn tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìn àsáwọn tó sí pé àlìtì islámù lè láì bìtàwé wà lè nkìyàdìláwù bìtọ́ wà lè kòlùsùmí àwọn tí wọ́n gbà kọkàn oṣù lọ́lọ́run àwọn tí wọ́n jupá àwọn jùsẹ̀ ẹlẹ́fọ̀ lọ́run àwọn tí wọ́n èsẹ̀bọ tí wọ́n èmú nǹkan mìíràn mọ́ lọ́run ọlọ́run nírú àwọn eléyìí lọ́kùnrin àti lóbìn wàlìmùmìnì náà wàlìmùmìnì náà àwọn ọkùnrin àtòbìnrin tán gbọ́ ọlọ́run gbọ́ lódodo wàlùkọ́ni tí náà wàlùkọ́ni ta àwọn tí ń tẹ̀lé tọlọ́run tí wọ́n ń tẹ̀ lófin ọlọ́run lọ́kùnrin àti lóbìn kò ní wọ́n láàkánwọ̀jà ààbò kò ní wọ́n lára kán múra bó ṣe wà nù súnà kò ní wọ́n lára kán jẹun bí ẹ̀sìn ṣe ní àjẹun kò ní wọ́n lára kán mọ̀ lọ yáwó èlé àwọn èyáwó èlé náà lù wọ́n máa ń tẹ̀lé tọ́lọ́run tànàbí ní lọ́kùnrin lóbìnrin wọn wà sọ́ọ̀dì kìínà wà sọ́ọ̀dì kọ́ ẹ ráwọn tó yẹ pé olódodo ni wọ́n lọ́kùnrin àti lóbìnrin wà sọ̀bìrì náà wà sọ̀bìrọ̀ àwọn tó máa ń ṣe sùúrù à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ sùúrù náà tọ́lọ́run bá ọlọ́run láwọn tán máa ń ṣe sùúrù lọ́kùnrin lóbìn wàlẹ̀kàṣìínà wàlẹ̀kàṣìá àwọn tán páyà ọlọ́run lọ́kùnrin àti lóbìn wàlẹ̀mọ̀tàsọ̀dẹ̀kínà wàlẹ̀mọ̀tàsọ̀dẹ̀kọ̀ àwọn tí wọ́n máa ń ṣe sàárà púpọ̀ tí wọ́n máa ń ta ọrẹ wọ́n máa ń náwó sẹ́sìn ọlọ́run àwọn èènáwó sì nǹkan àbàjẹ́ àwọn èèmọ̀ fowó tí wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ wọ́n máa ń ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ wà sọ ìmí náà wà sọ ìmọ̀ àwọn tán máa ń gbààwẹ̀ pọ̀ lọ́kùnrin àti lóbìn wàlàhàfìdì náà fùrújà òun wàlàhàfìdọ̀ àwọn tí ń ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin wàdákìrì iná lọ àkẹfìrán wàdákìrọ àwọn tó máa ń rántí ọlọ́run púpọ̀ lọ́kùnrin àti lóbìnrin àádàlọ́wùlà umarufẹ́rọ́tàn wàájọrọ̀ nàdìmọ̀ ọlọ́run irú àwọn eléyìí o nínú nǹkan tó dá wa lójú ni pé àforíjì wọn wọn ó sì wọ àlìjánná onídẹ̀ra ọlọ́run jáwa náà jẹ́ kan nínú wọn àáfàá ní ara tí ó tún jẹ́ ká wọ àlìjánná òun náà ni taqwa Allahi wàlẹ́kọ̀ọ́fù mẹ́ni àáfàá ní ká nípa yọ ọlọ́run ká sì jẹni tí ó máa bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́run ọba àlékè ọlá ó ti sọ fún wa nínú suratul Qamar aya fifty four ọlọ́run innal muttaqina fi jannatin wa nahar ẹ rí àwọn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìmáàmù wa Nawawi rahimahullah wọ́n ti jẹ́ kó yẹ wa pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀bẹ̀rù ọlọ́run nǹkan méjì péré òun náà ló kó sínú àṣefíìlù tọ́hát ìtọ́lọ́run bá ní a máa ṣe ká máa ṣe wàtìtìnábùlì mọ̀nà yìí àwọn tó bá jọ mẹ́sẹ̀ ká máa jìnà sí ẹ̀ṣẹ̀ ọlọ́run láwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tí inú àwọn àlùjànnà onídẹ̀ra òun ni wọ́n wọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn àlùjànnà tí akérèmọdò oríṣiríṣi tó ń sàn níbẹ̀ tí wọ́n mọ̀ gbádùn bí wọ́n tún gbádùn jìranú ṣúgà lọ ọlọ́run nírú àwọn tá à ń sọ yìí fi mọ́káàdì sídìkín ẹ̀ńdàmàlíkìn mọ̀kòtẹ́dì àáfà ìgbádùn tó nípọn òun ni yóò mọ̀ bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọba tó lágbára lórí gbogbo nǹkan nínú àga ọlá ńlá nínú àga àjókòó nínú òjókòó àwọn ẹni òdodo àwọn ẹni ọlọ́run ni wọ́n wà àwọn àfọ onítàn wọn jẹ́ kó yé wa pé àáyà yìí òun ni sheikhul islam ibn taymiya rahimahullah òun ni wọ́n kà kan kí wọ́n tó kú Ibn Tèmíyà yìí òun làwọn èèyàn kan ń sọ ìsọkúsọ nípa wọn nínú ààwẹ̀ yìí tí wọ́n ń sọ pé àwọn ọlọ́run yìí pé àwọn náà fẹ́ dẹ̀sìn rú tó sì já sí pé àfáà yìí ni wọ́n fẹ́ tún ẹ̀sìn ṣe gbogbo ohun tí kálukú bá ń sọ kó bẹ̀rù ọlọ́run lórí rẹ̀ kó bẹ̀rù jọ tí ó dùn wájú ọlọ́run tí kálukú òròjọ lórí nǹkan tó bá ṣe ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn àfẹ́ tí wọ́n ń ṣàlàyé ìmọ̀ fún wa ibnu tèmíyà yìí lọ́jà sí pé ńjọ́ tó kú wọ́n ròyìn páwọn tí wọ́n kírun sí la gbogbo òlu pátá ló kírun sí la àfẹ̀yàn mẹ́ta péré àwọn tí wọ́n ń sọ̀sọ́kùsọ ń parú àwọn àfáì ọlọ́run jẹ́mi gbogbo wa ogun yóò sì jẹ́ kálukú wa kálàtúbọ̀ tán dáadáa ńjọ́ tọ́pọ̀lọpọ̀ kálukú tó ń sọ ìsọkúsọ nípa àwọn àfẹ́ ẹni ọlọ́run níjọ́ táwọn náà bá wá kú á wòye èèyàn tí ó kírun sí wọn la á wò áyà tí wọ́n kà káyìn nínú ìsẹ̀mí ayé wọn ọlọ́run abiyọ ọmọ àlùjẹ́ náà ni ó ṣe àwa mọ̀ sí wa ní ọmọ náà pẹ̀lú àṣẹ ọlọ́run orí ìbẹ̀rù ọlọ́run yìí láti dúró ní òní kọ́lọ́run kò sí á lórí ìbẹ̀rù ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ á pàdé lápá kẹrin torí páwọn tá a fẹ́ yanjú nípa ọ̀rọ̀ àlùjẹ́ náà pọ̀ a sì bẹ́ lọ́run ká tán sórí àlùjẹ́ náà ni apá kẹrin láti sọ díẹ̀ sí àti sọ pé táwọn àáfàá ká ó lé lọ́gọ́rùn-ún àlè sọ́tán títí òru ọ̀la tá máa pàdé èmi lọ́mọ ya ilẹ̀sìn Islam Rasheed Hashim Abu Anas assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.